الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجد أساسان في هواء في كوان ثاني أقبل الصيام nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ iná lọ́rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-sawmu junnah as-siyam ààbò ni èyí tó ṣe pé kí èèyàn bá jẹ́ ẹni tó mọ́tútù yóò jẹ́ ní tí olówó fi dáàbò bò yẹn níbi àti máa ṣe nǹkan tí ọ̀dà níbi àti máa ṣe nǹkan tí ọ̀tọ̀ èèyàn jìnnà sí gbogbo ohun tó lọ́wọ́ àtẹlẹ́wọ̀ nítorí pé látara siyam àwọn nǹkan tó lè wá sí lẹ́tọ̀ọ́ fún ọ tí kìí ṣe wọ̀ àmọ́ tọ́lọ̀ gbọ́dọ̀ ṣe lọ́sàn-án ṣòyá ó rí i pé gbogbo ẹ̀ lọ pàtì ṣe jíjẹ ṣe mímu ṣe bíbá lò pọ̀ pẹ̀lú obìnrin eléyìí ó jìnnà sí nítorí pé kìí ṣe pé ìwọ̀ làwọn nǹkan gangan fúnra wọn ìgbọ́n sẹ́ni tó bá ń ṣe ṣòyá ìwọ̀ ni kó ṣe ó ti wá fi kọ́ra eléyìí ó ṣe sábàbí tó fi lè sọ ara rẹ níbi àti máa ti àwọn nǹkan tó lu àti léwọ̀ yóò mú ọ lè kóra rẹ ró ní gbogbo àwọn oṣù tí ń bẹ nínú ọjọ́ ayé àtàwọn ọjọ́ ọ̀nà rẹ̀ níbi àti lè jẹ́ pé òní máa ṣe nǹkan tó lu àti léwọ̀ kan. bákan náà ọ̀sán ọmọdéǹnà ṣèyàmù yóò padà wá jẹ́ sábàbí yóò di ààbò fún ọ níbi àti wọná èèyàn ní wọná nítorí pé ẹni tí wọ́n ń sọ ṣèyàmù tí ń pa òfin Allahu Azza wa Jalla má nǹkan tí ń fẹ́ kọ́ máa ń ṣe náà nù ọjọ́ ni tí wọ́n máa bẹ̀rù rẹ̀ ẹ̀sìn ọ̀pá àlùjẹ́nà Darul Muttaqin ilé àwọn olùbẹ̀rù Allahu eléyìí túmọ̀ sí pé èèyàn kàtàrà sùúyà ìgbésí ayé rẹ̀ fún wa ọ̀run rẹ̀ náà yọ jẹ ìrè ńlá pẹ̀lú pé yọ wà àlùjẹ́nà nínú àǹfààní tó tó àná sùúyà wọn náà ní pé a máa kó níjànú a máa lẹ́ni níbi à ń ṣẹ̀ṣẹ̀ kúṣe à ń ṣẹ̀ra nù torí ẹ̀ ni wọ́n ní ẹni tó bá ti lágbára láti lè fẹ́yàwó kó lè gbé ìnáwó rẹ̀ kó ṣèyàwó ẹni tí kò wá ní agbára láti lè fẹ́yàwó ó yọ lágbára àti lè bọ́bìnrin lò àmọ́ kò lè gbé ìnáwó rẹ̀ ó lè gbé ìnáwó rẹ̀ kò lágbára àti lè bá lò. ìwà àwọn eléyìí anábì nípa ọ̀nà ṣe sùyàm kí ló dé nítorí pé sùyàm yóò dàbí ìgbà tí wọ́n tẹ̀ wọ́n lọ́dà onímọ̀ wáwàkuwà wọ́n bẹ̀ sọ̀rọ̀ sí pé wọ́n kà pé kùsìkùsì látara pé ṣe nínú àǹfààní fún pé pé téèyàn bá ń jẹun tí ń mọmi tí ń jẹun tí ń mọmi tí ń jẹun tí ń mọmi ìgbà èèyàn lè ráyè láti máa hu àwọn àwà burúkú àwọn àwà pálapàla nítorí pé lẹ́yìn ayọ̀ ọ̀daràn dáràn lẹ́yìn ayọ̀ la ṣèbàjẹ́ ṣèbàjẹ́ tó ṣùgbọ́n tẹ́bi bá ń pààyàn ìwọ̀nba lẹ́jọ́ máa sáré lára rẹ̀ ó ti dín lílọ bíbọ̀ ṣetán ó dínkù lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún pè fún sí àlàáfíà ọgbàrà rẹ̀ jókòó nínú àwọn ará ìtí máa ń ṣèyàn láyé àárẹ̀ kan wà tó ṣe pé àwọn dókítà olùtọ́jú aláàárẹ̀ ní tí wọ́n máa fi ṣoògùn rẹ̀ ní kí wọ́n sọ fún yàn pé má jẹun láti bàbá yìí sí bàbá yìí má mumi láti bàbá yìí sí bàbá yìí má jẹun má mumi kì í ṣe sùyàmù ni wọ́n ń pè nítorí pé ìtàwọn ní kò ṣe ọ̀n wá láàfin àná ọ̀sá nìyàn bẹ̀ dépòdépò papọ̀ gbàládà ìwọ wá wò tí wọ́n ń ṣe yìí báyìí ọ̀jẹun ọ̀mú láti ìgbà tá títí tó ràn ó fi wọ̀ pẹ̀lú ẹ̀mí fún ṣẹjọ́ tó ń jọ́sìn fún Allah ní agbọ́n mi ò sì mọ iye àǹfààní púpọ̀ pẹ̀lú ó tún nípa tàtàrà suyam ó tún ṣe. ẹni pé ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí inú ti péjọ sí ara ọ̀pọ̀lọpọ̀ látara pé wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń jẹ wọ́n mu nígbà tó bá ṣe suyam Ramadan lóṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn dọ̀tí inú wọn wá bí wọ̀ sí pé pé wọ́n fi àgọ́ ara rẹ̀ sílẹ̀ yóò lè gbádùn ara rẹ̀ àlàáfíà rẹ̀ yóò tún lágbára sí i tẹ́lẹ̀ ìtumọ̀ sí i pé ewé ni ò tó wọ̀ látara fìyàm nǹkan tó ṣe pé téèyàn bá mójútó èèyàn dọ̀kan nínú ẹni tó ń páyà Allah ìpáyà Allah tó ṣe pé náà lọ́gbà jù nínú gbogbo ọ̀rọ̀ nítorí pé téèyàn bá ní èèyàn ní wàlùjẹ́nà olùwẹ̀lẹ́dà wà ń bẹ̀ òòrè ńláńlá tí máa fi ṣe àwọn ẹrú látara fìyàm olùwàkọ́ máa fi gun àwa náà olúwa kó ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa wọ́n mọ̀ sí kọ́ tẹ̀sí wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.